baby, Oní baby, oní bèbí, oní bèbí, baby, bèbí, oya bèbí, oní bèbí, oní baby, oní bèbí, oya bèbí, bèbí o. Àwọn ni kò jára alẹ́ ẹni. Àwọn ni kò jára alẹ́ ẹni. Ó yọ sódò ọmọge ọwọ́, ó yọ ọwọ́ ṣẹ́. Olúbẹ̀lẹ̀ yìí ò jọ ọkọ mi máa yàn án lálẹ́ ọkùnrin dá síbẹ̀. ọmọdé wa kọ́ alàgbà wa kọ́ kọ́gbọ́n nínú oníbèbí o oníbèbí kìkì ọgbọ́n oníbèbí bèbí bèbí bèbí bèbí bèbí bèbí oníbèbí oya bèbí oníbèbí oníbèbí oníbèbí. báwo ni ṣùgbọ́n àpá kan máa ń pè yín jẹ lẹ́nu kan ìtẹ́ bá wà ní pẹ̀lú rọ́ọ̀kọ yín ẹ tún lè jì í ó dà pé ní six pack náà ẹ ga ẹ pupa you look very handsome. Thank you. Okay. Um, àǹtí mi sọ fún mi pé àwọn ń bọ̀ ń sìn yìí torí tí yín nàná yín ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn tẹ bá rí nǹkan tó wọ̀ wàhálà yìí tẹ bá rí wọn báyìí ẹ dákú ni <laughs> ẹ̀rín yìí náà ni mò ń bọ̀ ń fẹ́ sáré lọ síbi tó rán mi. Okay, there. All right. Ó ṣe gan. Ó ṣe gan. Okay, thank you. Yeah. jókòó ah. ah. báwo ni pẹ̀lẹ́ mo ti dúró látàárọ̀ wọn kò ní lọ́wọ́ eh. báwo ni àdúpẹ́ àbúrò náà ti wá sọ fún mi pé òun bọ̀ ń sìn án. ẹ tó ìtẹ náà ni gbogbo gbogbo wàhálà tí wọn ń ṣe nílé ah, tó ti tẹ náà ni. ó sọ bẹ́ẹ̀. látò ti sọ fún mi pé o ti wà ní bíbá yìí. Eh, ó sọ bẹ́ẹ̀. Eh, ìwọ náà ni wọn gbogbo eléyìí fún ó sọ wípé àwọn kan tó wọn láìsí. olóyè fi wọn bọ́ǹfà pé irú nǹkan báyìí ló máa ń láì. ó ti mọ̀ mí tán mo ti eh. láìkẹ́ ẹ jù ah. lórí gbogbo skin ẹ ṣe jáde. fọ́ọ̀kọ̀ mi náà kàn sí. wà á bó ṣe dùn. fọ́ọ̀kọ̀ mi jù. glass lélẹ̀. àti ah, ọkọ mi. baby boo. my baby. pẹ̀lú ọkọ mi. my baby. o ní ìwé ẹ̀ gan. i love you mom. èmi gan i love you too àjọ́bù tuntun ìtọ̀ òní fún èmi àti ẹ̀kọ́ tí kò tó lè dèmi àti rárá torí tí mi ò bá fọ́ ẹ àbí tó o bá fẹ́ mi máa kú kí bá tí wàá kú tán kí bá tí wàá kú tán tí bá nà tọ̀hún àti kú sí má jọ ọlọ́run lójú máa kú fún yàn méjì. bẹ́ẹ̀ ni mi náà. ọjọ́ ọkọ mi ìyàwó mi ọkọ mi ọkọ mi. bébì mi báwo ni ti owó tajọ sọ. owó owó èmi tó wọ́n tó ní fọ́ bẹ́ẹ̀ kankan pẹ̀lú mi o ti bọ́ dáàdì sọ̀rọ̀ dáàdì ti tàǹtọ̀ owó yẹn o ti wọ ní àkáǹtì o ti wọ ọbẹ̀ ni mo tẹ fábọ̀ mi kó yẹ bá mi yẹ gbowó mi o tó bá ti kó dé báyìí kì í wọ́rọ́ ní gbogbo owó yẹn mo trust oh, ẹ o kọ ẹ bá my baby you beautiful baby. bóòmù ọgbẹ́ ọgbẹ́ ọkọ mi. ọgbẹ́ ọkọ mi kò síyàn tó ní láyé. kò sí o èmi yẹn náà ṣe gbogbo kínní fún ayáwé ó wà bẹ ìdíwèé ó wà bẹ bàbá kí ni pàtàkì tó bọ́ sórí ibùsùn mo kéré ge. ó máa ń ṣeré gan <laughs> eré tó ṣe fún mi last time yẹn ti pọ̀ jù ó mọ̀ ò lè sùn odidi ọjọ́ méjì gbogbo ara ló ń ro mí. ó yá wèrè gan-an bàbá ńlá wèrè yẹn oníbèbí wèrè ayé àti tọ̀run mi ò rí wèrè tẹ̀rí ó ti já ọjà pátápátápátá wèrè ayé ni ẹ o abirùn a kí ló ń ṣe pẹ̀lú abirùn ẹ́ tí wàá rí nǹkan tó dùn mí jù ní ẹ̀kọ́ ọlọ́run jọ dáríjì mi ò dáríjì mi ò dáríjì mi ò ọlọ́run ti dánmọ yẹn ọlọ́run ò dáadáa rárá ọlọ́run ò dáa pé ọlọ́run ti fìyà jẹ wá látọ̀run bó e jábìrò yẹn ìwọ tún wá bẹ̀rẹ̀ tiẹ̀ ó tún wá kó sọ́wọ́ tiẹ̀ ìwọ tún fi ẹlẹ́ẹ̀kejì jẹ́ ó di mélòó ó di méjì ó tún wá má burú ẹ̀ àbúrò ẹ̀ gangan ó tún bá sùn ó di ìyà mẹ́ta lórí èèyàn kan ṣoṣo ìwọ yìí wàá fárọ wàá fòdì òun fáfọ́jú kí ni problem ẹ̀ náà no no kí ló ń ṣe ẹ̀ náà mi ò understand ẹ̀ rárá o what's the problem ọ̀rẹ́ mi ayé ń ṣe rẹ̀ ó kọ̀ jù wọ́n lójọ lójú kò sí kan tí kò ń ṣẹlẹ̀ nílé ayé ayé ń ṣe rẹ̀ mẹ́mórì kàdé orí ẹ̀ ó ti yọ sọnù. hello. kí ló dé tó ń disturb mi mo ní mi ò lè yẹ two hundred thousand kéré gan-an ó kéré kó ń ṣe owó tí mi ò lè yẹ bọ́ mi ò lè yá ẹni òun béèrè pé kí ló dé tí mo ṣe lè yẹ mo ṣe bẹ́ẹ̀ mi ni mo lọ́wọ́ mi mo ní mi ò lè yẹ kí ló dé àwẹ̀ já kúrò lórí fún mi. bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀. ṣoré ẹni tó pè mí yìí tí bá ya lówó yẹn kò lè mọ̀ọ́rẹ́ mo ò ṣe máa ṣe irú ẹ̀ fún tó jẹ́ pé ó máa ń ṣe ó máa ń ṣe bá kó sí ẹ̀ lè mọ̀ọ́rẹ́ ni two hundred thousand ìwọ náà mọ̀ náà o mọ̀ pé two hundred thousand kéré gan kò ń ṣe owó tí mi ò lè ya bọ́ tí bá ya kò ní dá padà bọ́ kò tiẹ̀ wá ṣe pé kò ní dá padà yẹn ni problem mi ò torí two hundred thousand kéré but kò ní mọ oore wèrè kan ni. ọ̀rẹ́ mi jọ jẹ́ kí n rí ẹ. fi ọ̀rọ̀ orí lẹ̀ o. ọ̀rẹ́ mi jẹ́ kí n rí ẹ sẹ́ẹ̀. mò ń bọ̀ oníbèbí tí ẹ máa ṣòro fẹ́ni kúkúrú láyè ẹni gígùn lè san ó lè yá nà án ojú ogun yẹn lè èlèmí tán rẹ nìkan tó ní. ọ̀rẹ́ mi jẹ́ kí n rí ẹ. ah oníbèbí <laughs> àbúrò mi kíláàbù. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ jẹ́ kí n rí ẹ. ìṣèlú ìyá ni pè mí kí n lọ fáwọn àbó kí lówó yẹn kí n wá fún mi ẹni tí kò mórè ah, láíláí ọ̀rẹ́ o àfi bí ọ̀bọ ọ̀bọ kò ṣe oore tó lè ṣe ọ̀bọ báyìí ó máa pàpà fẹ́ láṣọ ya ni tó mi tiẹ̀ láíláí kò jọ. Ah, orí bèbí kí ló ṣẹlẹ̀ báwo ni gẹ́yìn ṣe jẹ́ sí ẹ̀ ah, ṣé òun ìyàwó mi ni là. ìyàwó ẹ̀ báwo girlfriend ẹ ni. ìyàwó mi ni bóyá wà ẹ ọmọ tí mo ti fẹ́ ti pẹ́ in few months time na máa ṣe wẹ́ẹ̀dì ọgọ́ máa dá sí a òòṣọ kí gbogbo àjọ wa. jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ kò ń ṣe ìyàwó ẹ bá wò jẹ́ kí èmi fẹ́ fúngbà díẹ̀ náà tí bá tètè fẹ́ díẹ̀ tí mo máa dẹ́ tún dá padà fún ẹ àbí kí ló fi. bọ́ọ̀ṣọ́ nọ́ọ̀mà ṣá ó dà ní kó gbádùn kí wọ́n fẹ́ fúngbà díẹ̀ ìyàwó so ọ̀fẹ́ kẹ́mi tẹ̀ sóríire mọ́ láyé àbí kí nǹkan máa tẹ̀lé ká máa ṣe fàájì kiri ló fẹ́ wa èmi ò ń ṣe gbogbo yẹn o ọjọ́ nífọ̀ ifọ̀ tú ọjọ́ léjìgbò èjìgbò fàyà bí aṣọ o tún wá dọ́rọ̀ ẹ̀gọ́ tún jùdì ṣé o fẹ́ ba gbogbo ayé jẹ ni wa èmi ò sí fún gbogbo yẹn o irú ìwé o ni ọ̀rọ̀ bá mi dẹ́rù àṣàkáṣà yẹn o gbàgbé. kò ah. gẹ́ ẹ̀kọ́ tí mi sọ tí bá ti lò fúngbà díẹ̀ máa dá padà fún ẹ wà á dẹ̀ máa fẹ́ kan ẹ lọ. gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ jàre ah, mi ohun ṣe tó yẹ kí n máa bá yìnyín rárá wo lẹ́sùn jọ. Ah. ṣé kò sí o. bébì o máa dẹ̀ sí problem o wò pé bébì báwo ni ṣé wàá pa kí ló kọ yẹ. Arábìdé. just a beautiful lady. thank you. wow ọlọ́run dá ẹ gan ó dá ẹ pé ó yẹ pé jọ sọ́ọ́dì ọlọ́run dá ẹ ah. kò kánjú á. Ah. kí ló ṣẹlẹ̀ oníbẹ̀rẹ̀ mo wò pé. ìtumọ̀ wo ọmọ yìí ká lọ jà rẹ. Oh. Ah, ọmọ yìí ká kí ló dé má bí má question mi kí ló dé fẹ́ máa question authority mi ni what's your problem. ọ̀rẹ́ mo lè tó yẹn. jọ oníbẹ̀rẹ̀ mi jọ. ẹ wá jẹ oúnjẹ kẹ ọ̀rẹ́. bọ̀bọ̀ ìyá wèrè gan ṣá so kò ń ṣe gbogbo ẹ̀yìn ọ lè sọ àṣírí fún. àjẹpọ́nù láàlì ti kàlùkàlù ẹ̀. Oh.

ó ń ta bèbí ni ah. <laughs> Ah, mo wo wúwo mo rí bèbí mo tún wọ bẹ̀yẹn mo rí bèbí kí ló ṣẹlẹ̀. ẹ ti wọnú lé. mo wọ bẹ̀yẹn gbogbo eh. bẹ̀ bèbí ni kí ló fi bèbí ṣe. ṣáwọn ẹlẹ. wà á wà wà ní bèbí mo ṣe yìí sì tó ṣe ń pẹ̀lú ní bèbí <laughs> nǹkan kan láti wà pẹ̀lú ọ̀rọ̀ bèbí já ẹ̀mí sí o èmi mm. tiẹ̀ tó tọ́ ẹnu mi máa ń bọ̀ bèbí yìí pọ̀ kí ló ń fi bèbí ṣe tó báyìí já mi sí tó bá yẹ pé òfin òun ló mú búrìjì wa ni já mi sí ẹnu mi àbò. <laughs> àwọn bèbí lè ti pẹ́ àwọn old model lẹ́yìn old model ah, àwọn ṣe ní model rárá. tẹ́bá ti ń gbọ́ under ninety eighty àwọn dàálà lélẹ̀ yìí. àwọn dàálà nineteen eighty ah. nineteen ninety. àwọn ti two thousand and sixteen wà lọ́tọ̀. <laughs> bèbí láti ní kankan tó ń ṣe pàdé mi jà mí sí i. láìsí obìnrin tó máa kó tẹ́dí bí àsílẹ̀ báyìí. ẹ fẹ́ mọ ìdí oníbèbí. mo fẹ́ mọ pàdé mi. ìdí oníbèbí gangan. ní bèbí <laughs> gangan. ọwọ́ yìí ọwọ́ yìí. ok ẹ fẹ́ mọ ọdẹ hmm. ẹ mọ wíṣìn máa sọ fún yín mo rántí gbàtà ṣe kéré. Mm -hmm àwọn yín la bá gbogbo àwọn kiri yẹn <laughs> bàbá kùbà lọ́wọ́ mi o <laughs> bàbá kùbà lọ́wọ́ mi. ó ní àwọn bàtà bá lọ́wọ́ yín gbà yẹn eh. nígbà tẹ wọn wà ní biskit ní kékeré gbà yẹn jẹ́ ká fi kékeré yẹn lẹ̀ téèyàn bá ròyìn á ronú dànù ni ibi tágbàlagbà bá dúró síbẹ̀ lọ́mọ kékeré máa bà so àgbàlagbà tó bá fẹ́ fún rẹ̀ ń brain ó ń láti move pẹ̀lú àwọn ọmọ kékeré kọjọ lọ bèbí lè léyìn bí bèbí nìyẹn bèbí nìyẹn bèbí ló yàtọ̀ sínú ilé yẹn kí lòun fi bèbí ṣe. mo kì í máa rí lè jáde ọ̀sán àmọ́ ẹni tó bá ti bèrè ọ̀nà àwọn ló ní ìdí. àṣírí kò sí nǹkan tó ń rìn èmi náà lè kó bèbí sílé tó bá ti máa yọ owó. ẹ nílé ṣe ẹbí <laughs> yóò gbé ah, ah. ẹbí yóò gbé ó ní reason. láì ṣe obìnrin tó máa kó tẹ́lí bí àjọ. Ah, <laughs> ẹ má bọ̀ ẹ kúta ẹ. àwọn ilé ìtẹ̀ ẹ má bọ̀. àwọn míì tún lè léyìí o. bẹ́ẹ̀ni àwọn two thousand and fifteen two thousand and sixteen model lélẹ̀ ah! hmm. bá ṣe wọn ẹyọ kan dúró fún ẹyọ kankan kò tún ṣe ogun wọn ló wà ń bí o <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n káwọn ọmọbìnrin ìta ìsín wọn ṣe fojú bọ̀ wọn bá ń tẹ́bákọ̀ ló ń kó fún wa kò máa jẹ owó yín ni ọlọ́gbọ́n ló ń ṣe ọlọ́gbọ́n ló ń ṣe. oní ah, ah. bèbí gbogbo eléyìí pọ̀ wá ṣé o ń ṣe test ṣáá anyway wá tẹ̀ máa lo condom. condom ò kí máa ń dùn. ah rọ́ọ̀ ló ń ṣe. ọgbọ́n ni. bò ń ṣe hiv test. ah ojoojúmọ́ ni àmọ́ tá a bá ti dọ́gbọ́n sí i ìyẹn ò ní ìdìmọ̀. ọlọ́run àmọ́ aṣọ ẹ o. Ah, Bímbọ́ ọmọ mi tó ga ọ̀rọ̀ bọ̀ eléyìí tóbi ju wúlé bàtú hmm? ah, wúlé bàtú kẹ ẹ̀yìn ló wà eléyìí kò láìkò níwájú. Like ṣé mo style tó fẹ́ àwọn tó bá ti sanra ẹgbẹ́ bá. Ah. kẹ a máa fi fún ẹ má sáré ẹ kẹ a máa gbígbẹ ẹ mọ bẹ ẹ máa jì ẹ máa fi fún ohun ẹ lásán kò ní jẹ́ kẹ́ ẹ tètè kàn torí ẹ fẹ́ rí díẹ̀ ń bẹ̀ tẹ bá rí Bímbọ́ ẹ mọ̀ pé wọ́n là ní. Ọlọ́run ẹ wo clinch mọ́ for real though ó máa clinch mọ́ hello baby what's up so can I see you yeah so I mean Serious? yeah. hello six ṣé wàá pa bẹ́ẹ̀ ṣe ń wọlé lẹ́ẹ̀kan tẹ̀ ṣe ń in fact bíbá mo wà látàwọ̀ ó yẹ kí n ti lọ síbi iṣẹ́ but oyin ni mo fi dúró sister full housewife materials Ni, gbówó tó pé lára obìnrin ló wà lára yín pátá in fact ẹ̀yin yẹn ò dẹ̀wọ̀n rárá ájẹ́wò mi kémi àtẹ̀yìn kájọ mọ́ ara wa. stop rapping are you talking to me. yeah. like seriously. I, I, I'm so much in love with you, baby. I would make a job more. Maybe I can have your contact. Excuse me, are, are you sick in the head? look at look look at me from the head to the toe mo jọ àwọn ọmọ oníranù tẹ́ ń gbé kiri àwọn ọmọ onídọ̀tí. yes gaba. àwọn ọmọ olóhùn To ń kiri street tó kàn lè walk up to kó wá máa rap fún. wẹ́ṣà èmi náà mo kì í ṣe onídọ̀tí if you can see me very well òun náà lè yẹ kí wá kó azin kò dẹ́ ṣe kò dẹ́ ah, are you safe? is something wrong with your head. ọlọ́run o yẹ ojú mi ó dà ah, ọmọ mo fọ́ ó tiẹ̀ wò mí látòkè délẹ̀ sórí ẹ̀ ti dàrú ni abọ́bọ́ ń ya wèrè ni. bọ́lá tó ti gẹ̀ẹ́tì rẹ̀ tí ìjọba ṣe kọ́ ti gẹ̀ẹ́tì rẹ̀ tó yẹ kó wọ́n fọ́ etí yẹn dáadáa tí gòyìn yẹn tó ti kó sínú ojú yín ni orí yín ò bá ti pé nígbà tẹ́yìn náà lọ́n tó sì wèlé ṣé ṣé ṣé ṣé lẹ́bù yín ni ẹ̀ ta ló máa jókòó ta ló máa jẹ́ ìyàwó náà ẹ̀yin méje ṣé ẹ lè dá gbé hmm, ṣé ẹ lè dá gbé àwọn wíta ìwútọ́ ẹ̀ sóyìnbó bíi bíi fáàlì tó bá jẹ́ hmm sure not get you. are very, very sick. Baby. Get out, idiot! Oh. Move away! Dirty idiot. Ṣé lè gbé ni? Tẹ́ bá dìmọ̀ ṣe lè gbé. Ṣé kò ní gbé yín kúrò ńlẹ̀? Fẹ́ràn sọ máa níyàwó ní ọkọ̀. Ṣé kò nílò yín pàtẹ́ bá gbére lè sílé? Bobi tọ́wọ́ máa máa run sí náà lélẹ̀ ìbọn tẹ̀ ní gbọ́. Ṣíọ̀. ẹran ńlá ni o ah ẹran ńlá gidi ni bọ̀kan kò gba fún ẹ̀ nà àwọn báwo ló ṣe wá ṣe. Ah, Bímbọ́ ó kọ́kọ́ ṣakọni ìgbà tó rí kinní tó ń wá òun fún ẹ ló tún padà wá. ó láì kinní ẹ̀ gan-an ìgbà tó gbà lẹ́ẹ̀kan tó jẹ lẹ́ẹ̀kan ojoojúmọ́ ló ń wá tẹ bá pè mí tí fóònù mi bá kú òun ló pè mí pa. ẹ̀gbọ́n mi gangan ni wọ́n bí wọ́n ṣe ju ọmúlẹ̀ báyìí èmi ni mo hàn èmi ni next of kin wọn. ẹ̀yin lẹ mú àmúkọ wọn. ẹ ẹ kò tí ì kan náà ó sì dùn ó sì dùn. Ah, ìyẹn náà wà pa ta ni àwọn wá jọ. dáàdi wa làwọn jọ. dáàdi. àwọn ah, jọ dáàdi àwọn àti dáàdi báyìí bíi ìbejì. ní bèbè nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé dádì wọn wọn ft gan ọmọ mi ò gbọdọ̀ ṣẹlẹ̀ ń sọ fún mi yẹn. nù rọ àǹtí mi kàn ó kàn lómi lára díẹ̀ ní sà lómi ní sà. ọ̀ní bèbè Yeah ó dáná ẹ jọ̀ọ́ ẹ máa fún mi ní ìṣẹ́jú bíi mélòó kan mo fẹ́ bá ọmọ mi sọ̀rọ̀. ṣé kò sí sá. Ah, kò sí nǹkan kan. baby i'm coming. ẹ jẹ́ má fi gbogbo ara jókòó sórí iṣẹ́ yẹn. sá. mo ṣẹ̀ ṣe ni. Uh, sir ok àǹtí mi ní ẹ má fi gbogbo ara jókòó ẹ ṣì di òkè di àǹtí ẹ ẹ ẹ ẹ ra sà. Fẹ́mi ajáwan gbéra gbéra. ẹ pẹ̀lẹ́ sà ẹ ẹ ẹ pẹ̀lẹ́ ẹ ra sà. Fẹ́mi Fẹ́mi ah, oníbèbí. kí ló ṣe dáadé ṣé ìṣèkùn ọ̀nà pàtẹ́ńṣọ̀ irú bó sì ṣe ń lọ yẹn kò tí ì dé ilé ẹ̀bùn tó máa ti kú wọ́n kàn mí sókè wọ́n mí sílẹ̀ ó máa wà òkè. má yọ nípẹ́ kó o. èmi náà fẹ́ ọbẹ̀ mò ń rò bẹ́ẹ̀. dúnà àbúrò mi ṣé mi ò dáa tó ni aṣọ tí mo wọ̀ yóò dá mi. àǹtí mi ẹ dáa aṣọ yín yóò fine. ṣé báyìí kúkú ni ẹ aṣọ ló ṣe ọmọ ní aṣọ ọmọ máa ṣe àǹfààní kan báyìí ni ẹ. Ah, mo dáràn àṣefọwọ́lájà ni ẹ pẹ̀lú gbogbo owó tí mo ná fún ẹ pẹ̀lú aṣọ tí mo rà fún ẹ àbí pẹ̀lú gbogbo ṣòwò tí mo rà fún ẹ bàtà tí mo rà fún ẹ tí mo tún ṣe láti orí ẹ̀dẹ́ ìkọ́nù ẹ̀ṣẹ̀ ìwọ fàwọ̀rajà lásánlásán á ah, owó tí mo bà kọ fún ẹ láti ló bá dùn mí jù láyé mi mo jẹ gbèsè aṣọ ah, gbogbo sórí ẹ ni mo ti gbọ́ gbogbo sórí ẹ ni mo ti gbọ́ owó lórí púpọ̀ lòṣọ ọmọ àlè ọmọ jáde tó bá fọwọ́ kọ́ mi àbórí púpọ̀ ẹ̀ bá ẹ̀ ni àbó òṣì èrè ni kò ní dáa fún ẹ ayé ẹ máa bàjẹ́ sọ̀kọ̀lọ́ fẹ́ pa ẹ̀ nílò sí kọrùn gángan. àwọn ẹni bá pa ẹ̀ ní bá pa. báwo ló ṣe wá ṣe tó yẹ pé òun fúnra ẹ ló fi ẹ lẹ tẹ́ ẹ fi fẹ́ra yín mọ́ because ilé ó yẹ kó kú sí ẹ lọ́rùn ni o. <laughs> ó yẹ fi mí sílẹ̀ yẹn ó ná gbọ́dọ̀ ń dá sí i kẹ́ tó lọ bíbá máa ṣàlàyé fún yín. oní bèbí <laughs> ẹ bá mi mú tọpẹ́ àtọpẹ tọpẹ tọbí ń sìn tọpẹ nìyẹn. ele. àfọ́jú nìyẹn. tọpẹ tọbí ń sìn àfọ́jú ni. o bá àfọ́jú lájọṣepọ̀. ẹ ti ṣe rí. ọlọ́run ò ní jẹ́. ẹlẹ́dàá mi ò ní jẹ́. ẹ ti miss àfọ́jú ló dùn jù. Hmm? wọ́n mọ ibi tó máa ń wọ̀ wọ́n máa ń fi sí ni ó ti máa ń dùn ẹ ti ṣe rí ẹ lọ try ẹ ẹ fún ẹ dash mi lówó ẹ lọ try ẹ àbí kí gbé tọ́pẹ́ fún yín mo lè fún yín o kí fún yín pátápátá. ṣùgbọ́n ok àjẹkù ẹ. ẹ jẹ́ kí n sọ story tọ́pẹ́ fún yín ọmọ olówó ni owó tó ń dẹ́wù bòṣì owó tó ń jẹ́ owó tó jẹ́ pé tí èèyàn kan bá ní ẹ̀wọ̀n kan ní tí orí kan bá sùn ó máa ń wọn igba òun ni bàbá ilé kì í ṣe pé olówó kan láàrin òtòṣì pótòṣì ni gbogbo wọn o tí orí kan bá sùn àwọn ìgbà òun ni òun ni bàbá tọpẹ. ṣé kèmí sọ̀tọ̀ mi fún un sórí láàrin èmi àti wọn kò ṣe kó rí ọmọ olówó ó yẹ pé ọmọ bílọ́níà wọ́n ti bílọ́níà lórí tó fẹ́ fẹ́ kọ́mọ̀ wọn tún wá fáìn látòkè délẹ̀ kó sì gbọ́nlẹ̀ dáadáa kó dàbí àgbà nílà rẹ̀ gùn a mọ̀ pé fífẹ́ tó fẹ́fẹ́ yẹn nǹkan rere ò lè ti násàrẹ́tì yẹn jáde bẹ́ẹ̀ ni mò ń ṣèpè torí pé gbogbo èèyàn ti rí ẹ nírì fàwọ̀rajà ṣó ti yẹ ká má ti wàá sọ ọmọ mi pẹ̀lú condition tó wà bó dẹ̀ ṣe wà yẹn kò ń ṣe ọmọ lásán o kò ń ṣe ọmọ àtàpátá dìde bàbá ẹ̀ ní owó gidi tó dẹ̀ ń tọ́jú ẹ̀ wá rí pé kò sáwọ́ yàrá rẹ̀ àdìgí bí ó ṣe wà yẹn gan bàbá ẹ̀ ò fẹ́ kó gbélé yìí ó fẹ́ mu lọ lóyìnbó ni èmi mo ní rárá ó gbọ́dọ̀ wà lórí àkàtà mi kí n máa mójútó nǹkan mi fún ara mi now gẹ́gẹ́ bí rí mi bí ìyá ẹ̀ ni o gẹ́gẹ́ bí ìyá sọmọ wá sọ fún mi kí ni intention ẹ sọmọ yìí ṣé o fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya ni kó máa gbélé ẹ̀ kó máa tọ́jú ẹ̀ àbí kò fẹ́ fi pass time tó bá jẹ́ bẹ́ẹ̀ pẹ́pẹ́ tó wà lọ́kàn ẹ̀ nìyẹn ìwọ ṣàlàyé fèmí èmi á fún ẹ ní advice tó dáa màá wá jẹ́ kó mọ̀ pé ọmọ ilé yìí máa fi pa ni wípé àwọn ọmọ tó fi ń panu àwọn yẹn wà ń gbòòrò ọmọ gidi tàbí léèrè ta kọ́ tó dẹ̀gbẹ̀ kọ́ lélẹ̀ ó kàwé ó wà alright kò tọrọ jẹ nǹkan tó kàn dé òun ló ní amámọ̀ òun mo dẹ̀ wọ́n pé ọlọ́run máa ṣe ọkọ ẹ̀ fún lágbára ọlọ́run. ọ̀nà ẹ ṣe máa ìgbà tí ẹ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ń bà mí mo yà máa sọ pé bẹ́ẹ̀ ní fún mi ní ọmọ. ó dà pé bí ọlọ́run ọyìn sí mi bíi wòlíì ni torí kan tí mo máa ń face látọjọ́ ayé mi nìyẹn kò sí obìnrin tí mo pàdé láyé mi wọn kì í máa ń fẹ́ mi mọ́ mi wọ́n á ní fáwọn àwàjà ni mí wọ́n á ní gbá wọ́n á ní àwò kò sí anybody tó fún mi ń try wípé òkè jẹ́ kí tẹ̀ try boy ṣe bá àtijọ́ tí mo ti pàdé tọ́pẹ́ wọ́n ah, mi àtijọ́ yẹn mo ti èmi fún àìmọ̀ mọ̀ pé èmi ni ẹni tí inú ẹ̀ dùn jù ní gbogbo ayé torí ó máa ń jẹ́ kí n mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ tí bá ń sùn tí bá ń jí anything tí bá ń ṣe nílé ayé mi ọ̀rọ̀ ẹ máa ń wà lókun àyà mo fi ṣeré mọ́mí bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o ẹ̀yin lẹ́wọ̀ bẹ́ẹ̀ o tí ìbá nífẹ̀ẹ́ mọ́mí ẹ̀ sọ fún mi ṣé mo lè wá sí ilé èmi fún àmì ni mo sọ fún pé mo fẹ́ mọ mọ́mí lẹ́nì mo fẹ́ kájọ sọ̀rọ̀ nítorí kí n wọ́n yẹ kó mi kọ̀ wá mọ̀ yẹn lásán mọ́mí mo wá mú déètì ni tó wá mọ́ èmi àti dáàdì mi wọn lè wọ́n ti wọ́n ti ń retí ọjọ́ yẹn wọ́n dẹ̀ ti ní good plan fún un mọ́mí mi ò parọ́ fún yín o ṣẹ́rí tó bá dàbí irọ́ mà tó bá dàbí irọ́ ṣẹ́rí ọlọ́run ẹlẹ́dàá mi tí mò ń sìn ọlọ́run tó dá mi wá sílé ayé kó fi ìyà wọ́n eh, eh, eh, mi ẹ jẹ́ kí n ṣe pé mo lè fi oògùn mo lè fi búra sí i. I won't allow that kí irú yẹn ò lè ṣẹlẹ̀ nígbà. àmọ́ mi mo nífẹ̀ẹ́ tọ́pẹ́ o tí ì fẹ́ tọ́pẹ́ máa kú mọ́ mi. o ti ẹni o ò ní kú bí mi tó ti dẹ́sẹ̀ wọnú ilé mi yóò ní. àmì mọ́ mi. agbára ọlọ́run ló wà lè ṣe yín lọ́rẹ̀ ara yín. àmì mà mọ́ mi ẹ jẹ́ kí n sọ fún yín mà mo fẹ́ kẹ́ mọ bí ọ̀rọ̀ tọ́pẹ́ bó ṣe rí nínú ọkàn mi ṣe rí tọ́pẹ́ tán yẹn mà òun lẹ̀mí mi òun láyọ̀ mi òun ìdùnnú mi òun ní nǹkan tí mo fi ń mí náà mọ́ mi gbogbo ọkọ tí mo dárúkọ ẹ̀ mà tí ó bá sí nínú ayé èèyàn ẹ sọ fún mi ṣé onítọ̀hún ti di òkú mà ta ló wá ń gbàdúrà kóun di òkú tí Tọ́pẹ́ bá ti kúrò ní ayé mi ayé mi ti bàjẹ́ tèmi ti ta mo ti kú mo ti gbé. <laughs> Eh, eh, eh, má lọ bẹ̀yìn bẹ̀yìn ọ̀dà ah. kò sí wàhálà ṣé àbá mi tọ́jú ẹ̀ mímí kan gbọ́dọ̀ mí o. ọmọ èèyàn bí èṣù tó máa wá sáyẹn mi àti Tọ́pẹ́ tó ní jẹ́ ká fẹ́ wa ni ká máa gba àdúrà àti èpè ká máa fi sìn kórìn sí wa. Eh, ó ti yé mi ó ti yé mi má dẹ̀ lọ pé ẹ̀gbọ́n ìfẹ́ tèmi ṣá tèmi ṣá ọmọ yẹn mi mi ò gbọ́dọ̀ mi o ọmọ ìyá ò lè jẹ nǹkan kan gbọ́dọ̀ ṣe o nǹkan tó bá máa ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sí mi ìyàwó mi ah, ah, ah. ọlọ́run jẹ́ kí òun ṣẹlẹ̀ sí. ọmọ burúkú tiẹ̀ ní ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sí ìwọ náà ẹjọ́ máa bára yín kálẹ̀ nígbà mi lọ. àti ní ìfọwọ́sọ èmi ọkọ mi ṣáàtì ẹ̀ rọra rọra mo kó má ti mo wà ń bèbà ṣe sùúrù rọra ń bẹ̀ ni máa bọ̀ máa bọ̀ ń bí pẹ̀lẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá ẹ jẹ́ kí mi ṣá ẹ̀ fún ṣé ẹ jọ jọjọ jọ fún mi sáàrin yẹn ẹ jẹ́ kí mi wọlé lọ tó bá dẹ̀ ṣe jẹ́ màá sì ti yọjú tiẹ̀ ṣó ti lọ tó yọ asúnmọ́ bí kò lè bá fẹ́ ní ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ìwọ náà má yọ What it means that you're feeling good, my brother, to one. Say, baby. Say, baby mo bẹ oúnjẹ rẹ dání wá mm. mo kò máa láìkí rice gan mo fẹ́ kẹ ẹ ṣọlá dìde sí i kí ló fẹ́ di mo wọn kí kò má sọ̀rọ̀ mo mọ̀ kó tó fẹ́ kò má wà pẹ̀lú mi mo mọ̀ kó tó ń ṣe kí n bá kí n má rí ẹ tó bá pè mí lórí fún pé Tọ́pẹ́ ń ṣe kan báyìí màá sọ wọn kẹ má ti sọ̀rọ̀ Tọ́pẹ́ ń sùn Tọ́pẹ́ ti lórí ọmọ òbí àjẹ nìyí mo ti lọ́ọ̀rẹ́ jù. mo ní kọ́ fọkànbalẹ̀ pé kò sí nǹkan kan. Oni baby, oya baby, oya baby, oni baby, oni baby, oni baby, oya baby, oni baby, látúngbẹ́dẹ́ ó dùn gan oyin mọ́mọ́, àpèrè rẹ̀ ló tó bẹ̀ láti fún wa ò kakọ́ mọ́. Ọgbọ́n ti pọ̀ jù lórí ẹ̀ gba ọṣà prapra àwọn má lè lọ sánsan bí owó bọ̀ọ̀bọ̀ oyin mọ́mọ́ ó ní bèbí o. ẹ̀ka ka tiẹ̀ ní mẹ́ta ẹ̀jì ń ka tiẹ̀ ní méjì ó ní bèbí dáyàtọ̀ ó ní bèbí dáyàtọ̀ ó sọ kò má dá dúró. Thank you. You know, look bad. Mama Okay, ẹ ṣe ayé máa burú ọ̀rẹ́ tó wọ́n ṣe àwòrò pedro ló wà máa wọ̀ ṣé mo wọ̀ kàn sí. ọmọdé wa kọ́ alàgbà wa kọ́ kọ́gbọ́n èmi ti rí wọn bọ̀ tí màtí ṣe pé mi lára kí n tèmi àti wọn tí wọ́n wá ṣọ́ọ̀bù ní kọ́dẹ̀ ṣọ́ọ̀bù lọ. ó disappoint mi wọ́n wá ṣọ́ọ̀bù ọkùnrin máa gbéyàn wá bí ó gbé afọ́jú wá jọ kí ni afọ́jú rí tán wá ń ṣọ́ọ̀bù ó sọ fún mi. kí n tiẹ̀ ó lóun ti dàṣòro yẹn sí lágbádá ó ṣànífẹ̀ẹ́ òrèrè kó tó máa fẹ́ ẹ sọ òun ló níṣòro. Hmm, ẹ̀rọ lọ́run irú kankan náà nìyí ṣé tí ẹ̀rí ọkùnrin tó bá ti fi lè ń ṣe àlẹ̀ ṣí sórí. èwo tó lálẹ́ ṣe ọ̀rẹ́ mi. Ah, irun ká lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ tí yóò ṣì òun náà ń pè lálẹ́ ṣì torí ẹ̀rín ṣì bí ojúbọ èṣù èmi ò lè fẹ́ rú wọn mi ò lè fẹ́rù wọn fàwọn rajà ní ọwọ́ tí ẹ̀ dúró náà ṣebí three months ló ṣì ló ń bíbá ṣé ọmọ ọdún tí mo ti wà ń bí. ọdún wo. mi ò mọ̀ rárá tí n bá máa ṣírò ẹ̀ ọmọkùnrin yìí á ti bí obìnrin tẹ́tí wá. yéè kí ló dé kí ni. lórí ọkùnrin kan ṣoṣo. ẹ sọ́jọ́ kún ẹ̀mí ẹ̀ ni. obìnrin tá a ti ẹ̀mí òun ló kù lónú ẹ̀mí ẹ̀ ó kàn ń kàrà mọ̀ ni tí mo bá tiẹ̀ wá jókòó pé mo tiẹ̀ wá fẹ́ calculate kí n wo láti bí aṣọ tó ń wọ̀ wá bí o bàtà tó ń wọ̀ wá tó fifty kí ló tún kù tí ò tí kù obìnrin bíi fifty mọ́tò kúrò kọ́ bá gbóyè èmi wo ló tún fẹ́ kù nù ayé ẹ̀. ó mi òun náà mò ń sọ o torí mi ò mọ. ká láàrin èmi àti mi. èyí ṣe máa ń rọ ọkùnrin tó ga tó sì ń gbọdọ̀ báyìí tí òun ìhun yàn á ṣe ṣì náà bí òkú obìnrin obìnrin á pè é. ẹ pẹ̀lẹ́. ìwọ gan ni ìfẹ́ parọ́pọ̀ láìkí. èmi ọlọ́run ò ní jẹ́ sórí kí mo ọkùnrin fẹ́ kalẹ̀ báyìí bí àkẹ́tẹ̀ kétí ẹ̀ wá tóbi kórìí ẹ̀ wá fẹ̀ tí mi ní lẹ́nìkan irú ọkùnrin bẹ́ẹ̀ lèmi máa ń wá á jẹ́ pé irúkọ̀ nǹkan ọbẹ̀ ẹrú lẹ́yìn méjèèjì. èmi kẹ hmm. ó wà lára jẹ́ àfilẹ̀ hmm. àdéhùn tọ́lọ́run ti gbé sóhun ayé nìyẹn ó ti wá lọ hmm. orí bèbí orí bí wọ́n ti rí kọ́ tó sọ ló ní bèbí ó ní bèbí gidi lélẹ́yìí obìnrin náà lè ló máa pa ẹ pẹ̀lẹ́ àwọn ọkùnrin àlẹ ṣe Ọlọ́run àyàn fún ẹ Ọlọ́run àyàn fún ẹ òṣì sí wọn wọn oníbèbí látúngbédé odùn gan oyin mọ́mọ́ àpèrè ló tó bẹ̀ láti fún wa ò kákọ́ mọ́. ọgbọ́n ti pọ̀ jù lórí ẹ̀ ó ń gbọ́ ṣá prapra àwọn má lè lọ sọ́sọ́ bí owó bọ̀bọ̀ oyin mọ́mọ́ oníbèbí o ẹ̀ka ka tiẹ̀ ní mẹ́ta ẹ̀jẹ̀ ń ka tiẹ̀ ní méjì ó dá. sọ pé òun á dá dúró bèbí o oní bèbí o oní bèbí o oní bèbí o oní bèbí o oya bèbí oní bèbí oní bèbí oní bèbí oya bèbí oní bèbí látúngbẹ́dẹ́ ó gan oyin mọ́mọ́ àpèrè ló tó bẹ̀rẹ̀ láti fún wa ò ká mọ́ àwọn ni kò jára alẹ́ ẹ̀ ni àwọn ni kò jára alẹ́ ẹ̀ ni ó yọ sódò ọmọge ọwọ́ ó yọwọ́ ṣẹ́ olùbẹ́lẹ̀ yìí òjò ọkọ mi máa yàyàn án lálẹ́ ọkùnrin dá síbẹ̀ ọmọdé wa kọ́ alàgbà wa kọ́ kọ́gbọ́n nínú òní. bébí kìkì ọgbọ́n. Oni baby, baby, baby, baby, baby, baby, baby. Oni baby, oh yeah baby, oh yeah baby. Oni baby, oni baby, oni baby, oh yeah baby, baby. Oni baby, látúngbẹ́dẹ́ ó dùn gan oyin mọ́mọ́. Àpèrè rẹ̀ ló tó bẹ̀rẹ̀ láti fún wa ò kakọ́ mọ́. Daddy. Yes, sir. How are you? Ah, yeah, Yes, sir. How are you? Yes, sir. Ah, ah. I'm fine, sir. Àwọn mi rè. Yes, sir. Baby, baby, <laughs> baby, it's okay. Ah. Okay. Àwọn mi rè. Daddy, fẹ́ ṣèkì dáàdì no má má wọrí. ẹ má já jọ má bínú mẹ́sẹ̀gì orí fóònù mi. ok sir. oh no. Okay, mo ń bọ̀. Yeah. Femi, Femi, hope everything is fine. Yeah, it's fine. Uh, My dad is chatting with someone on phone. Oh, okay, okay. <laughs> yeah, he's with his coming. Oh, yeah. Uh, um, eh, take your time, sir. Eh, uh, my dear. Sir. Eh, jọ kí lorúkọ títẹ. Ah, <laughs> Tèmítọ́pẹ́ ni sir. Tèmítọ́pẹ́ nìyẹn. Tọ́pẹ́ Tọ̀pinsin, yeah. <laughs> What a beautiful name. Thank you, sir. Tí gbogbo a Thank you, sir. Eh, ọmọ ìlú wo ni wọ? Um, ọmọ Ogun State ni sir. From Ogun State a nice date. thank you sir. àwọn parent actually popsi mi Canada long be. he is a um, resident doctor in wọ́n He's a doctor in Canada. wọ́n mi kọ́. oh popsi mi wọ́n ní shop àwọn shop ní um, Ìdúmọ̀tà tó máa ń ta aṣọ he sells um, foreign materials and all that. You look so beautiful, my dear. <laughs> Thank you, sir. Uh, you look so beautiful. Yeah, what's the common thing Eh. O fún àìgàn. O ní fáìlì gbogbo nǹkan tó wà lára ẹ̀ ló pé. Inú mi dẹ̀ dùn sí i. Mo ti sọ pé kó mú ìyàwó wá létí pẹ́. Oníranù ni. Ó dẹ̀ promise mi pé èyí ni ìlú màá mú ìyàwó òun wá. And God will made me irú èèyàn tí mò ń fẹ́ gangan ló mú wálé. ah thank you sir. mo nífẹ̀ẹ́ sí ẹ gan ni. oh really. ẹyin ló lè sọ. adéwọ̀n mi máa jà. láti ìbẹ́ yín náà lè sọ pé kì í jọ yín ẹni pé kì í mójú lọ sọ́jà òun ló mú ẹgbẹ́ mò ń kanjú rárá mo wá lọmọ lọmọ áfíríkà ń kan ìwà. ọ̀dà ti tí ẹ dìbò ó ti wọlé. <laughs> Oh, stop stop. <laughs> <laughs>

But these people are wicked. They are wicked. Oh my God, Shade, darling. Ma, ma ruin anything, She said, Ma ruin anything. How worry? Um, five days làwọn bank fún mi Ani A ní kó má worry. Báwo mi fẹ́ two million naira láàrin five days? àwọn guys yẹn burú o so o anybody ni wọn kàn ti sá you cannot Oh, ò lè fọlọ́pàá gbé wọn ni you know or something. ọlọ́pàá èèyàn tí yàn bá wẹ níyàn fọlọ́pàá mú làwọn but no problem jẹ́ him n máa no no no no ah ah lọ sí bona why you like this. má padà wá. no no no no no má lọ sí anywhere ó ṣe máa sọ pé o fẹ́ lọ má lọ sí anywhere ṣó ti gbọ́ kò ah, tẹ um, ẹ ṣé tó yẹ lè ṣe wàá fẹ́ lọ ta fóònù àti gold ẹ ní òkúta àbí ìgbà tó ń ta nǹkan ní ẹ ni kò lè tó yẹn ẹ ṣọwọ́n kọ̀ọ̀kan tó bá ti ṣe èmi ló ṣe èmi àti ẹ̀ kankan náà ni wá so o lè ti ṣe sọ problem ẹ fún mi nísìnyí tèmi ni pé kèmi wá solution sí ẹ ṣọ understand wọ́n má wọ̀ọ́rì ṣebí tọ́pẹ́ ló sọ fún ẹ pé kó má wọ̀ọ́rì ẹni tí wọ́n sọ fún ẹ pé kó má wọ̀ọ́rì má wọ̀ọ́rì ó mọ nǹkan tó ṣẹlẹ̀ actually èmi ò ní tó yẹ yẹn lákàrántì mi for now but um, give and take tí bá ní kí n wo dáadáa tí bá gbálé gbàsá mo ṣe lè rí bí i eight hundred thousand but not to worry um, ẹ̀pọ̀ tí mi sọ fún mi pé àwọn fẹ́ ra property kan fún mi nǹkan tí màá kàn sọ fún sí ni pé wípé kọ́ ṣe hold on kọ́ máa ti ra property yẹn because actually nǹkan tí n bá sọ fún dáàdì pé mo fẹ́ lọ máa ń ṣe fún mi ṣòmù bẹ́ẹ̀ so màá kàn sọ fún ọ pé kọ́ kọ́ hold on kọ́ transfer bí i two million sí account mi ṣọdá tèmi náà bá kó tèmi èlò sọ pé onídìí ẹ náà. two million naira náà ni. ọ mi jẹ́ bí i three million ni two million eh, is a small thing daddy ma fún mi you should, be able to get it like um, tomorrow latest tomorrow. wow <laughs> <laughs> that is why i love you my I baby. i love you too darling. o mọ̀ gan. bó ṣe rẹ́rìn-ín mo fẹ́ kó máa rẹ́rìn-ín nìyẹn ṣe ti gbọ́. ó ṣe dẹ̀ mo promise ẹ̀ kí sórí gbogbo àwọn ọmọlẹ́sẹ̀ ṣoṣooṣo lórí burúkú yẹn tó máa ń ṣe bó lórí burúkú yẹn kò sí kọ́tọ́ lè ṣe nílé ayé ẹ wọn lè gbọ́ ọkọ ẹ láéláé. onílé bí o ọkùnrin ga síbẹ̀ arẹwà ọkùnrin ni o onílé bí o yá bèbí ẹ wo ẹ jẹ́ kó máa lọ o kó máa lọ mi ò ṣe mọ́ mi ò fẹ́ mú kó máa bá sí ẹ lọ́mí o lèmi tó fẹ́ ṣe á ní òṣè sùúrù ọkọ mi. mọ́mí mi ìṣe kọ̀ọ̀kan mọ́mí ẹ bá mi bẹ́ẹ̀. o ṣe ọkọ lọmọ ń báyìí. mọ́mí mi ìṣe ẹni kò sọ̀kọ́ tí mo ṣe mi ìṣe ẹ jẹ́ kó máa lọ o. ó máa lọ ó máa dúró ìṣe ẹ̀ tó ṣe jẹ́rẹ́ kọ. ẹ jẹ́ mú òṣè a ní kó máa ń lọ ẹ ṣe ewo tí ẹ má dàbí lórí bẹ́ẹ̀ ẹ kí ẹsẹ mi gangan mọ mi mi mọ kí ẹsẹ ọgbọn yọkan báyìí mi ìṣe kankan mọ mi mi ìṣe kankan mi ẹwọ tí máa lọ pẹpẹ máa mọ máa mọ bẹ́ẹ̀ máa mọ pẹ̀lẹ́ ó tẹ dárí mi ẹjọ ẹni mi kò sí ẹ̀fẹ̀ mi bó ṣe wáyé in fact kó ṣe máa ń kó máa lọ mọ kó mi ra ẹ. mo bẹ̀ bá mi mi ìṣe kankan wájú láti ọlọ́mọ fi ọlọ́ba ṣẹlẹ̀ mo ò ṣe kankan mọ́ mi eh? mo ò ṣe ẹ̀ òṣè òṣè ló ń tẹnu mọ́. ó lè jọ mi ìṣe ìfẹ́ mi mo lè ṣe ìfẹ́ mi láì mọ́ mi mo lè ṣe ìfẹ́ mi wọ́n mẹ́fà mi bẹ̀ kó dáríjì mi ẹ̀jọ̀ lẹ́ẹ̀kan kó dẹ̀ foríjì mi ẹnití tó bá wù kó rí mi ò ní ṣe mọ́ mi lágbó fi ọlọ́ọ̀bá ṣe lẹ́yìn ẹni tó sọ ẹ̀ṣẹ̀ mi ní iṣẹ́ ẹ̀ má parí ẹ̀ tó yọ náà tọ́bi tó má parí ẹ̀ sẹ́tọ̀ yọ lọ ó lọ́kọ̀ má lọ má lọ má lọ wò wò ẹ ìwọ náà tiẹ̀ bọ́ta nù má lọ nọ má lẹ̀ lẹ̀ má lọ ayé mi ti bàjẹ́ ayé jọmọ mi ẹ bá mi bẹ yé ẹ jọmọ mi ẹ jọba mi bẹ. ayé ó dà mo ti gbọ́ màlẹ́ ẹ̀ bẹ̀ kẹ́rù ẹ̀ kẹ́rù ẹ̀ kò lè má lọ kó padà wá kó padà má pè é lórí aago mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ó yà kẹ́rù ẹ̀ kẹ́rù ó má lọ má lọ ti lọ ti lọ ó ti lọ ó yáyá ó ti lọ àbí ṣẹlẹ gbẹ ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ó yà máa lọ máa lọ máa kú yẹ máa kú yẹ nítorí ṣe ó ti lọ ó ti lọ ó ti lọ ó ti lọ lọpọ ó ti lọ ṣe sùúrù jọ jọ jọ máa lọ yàyà máa lọ máa lọ máa pẹ máa pẹ máa pẹ ọpẹ wá ìnà ẹ láti ṣe sùúrù ọkọ mi ti tó kó ti tó kí ló ṣe fún ọkọ ṣàlàyé tó ló ti tó tó ti tó ọkọ mi ti tó tó ti tó ọmọ mi lọ́wọ́ yìí ṣe sùúrù mọ́mí ẹjọ́ ẹ bá mi bẹ̀ ìyàwó mi ẹjọ́ mọ́mí nǹkan tí mò ń sọ tí mi fẹ́ kó ṣẹlẹ̀ náà ló wá ṣẹlẹ̀ mọ́mí kí mo fẹ́ káwọn ọ̀rẹ́ mi sọ dáde ọmọ mi ó ti ń dàbí ogun ìdílé báyìí ó ti sú mi at the age of thirty five years old mọ́mí ibo ni mo fẹ́ ibo ni mo fẹ́ ibo ni mo fẹ́ bẹ̀rẹ̀ mọ́mí ẹjọ́. ṣé o ti wà rí ibi tá a dé dúró yìí ọ̀rọ̀ yìí ti wáyé mi gan gidi mo ti rí pé ìwọ kọ́ ló ní fault ọmọ mi gangan ni ò ní interest torí gbogbo bóyá ń ṣe yẹn ó ti fi dá mi lójú pé kò tiẹ̀ fẹ́ ṣe mọ́ ni àmọ́ ṣá nítorí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ á ṣàlàyé fèmí tèmi bá béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan kan mọ́ wá kó ṣe fún mi o ìwọ máa lọ lé gbogbo bó bá ṣe jẹ́ tí n bá ti bí tó bá ṣàlàyé fún mi màá pè ẹ́ màá sọ fún ẹ àti pé mo fẹ́ kó fi nǹkan sọ́kàn o tó bá yẹ pé òun nìyàwó tọ́lọ̀ ń kọ́ mọ́ ẹ pé o máa fẹ́ kò sí ẹ̀ bá ìjà Eh? àwọn mọ́mí mo nígbàgbọ́ pé lè bá sọ̀rọ̀ tí ah. ẹjọ́ mọ́mí ẹjọ́ mo fi ọlọ́run bẹ̀rẹ̀ mọ́mí ẹjọ́ ẹjọ́ mọ́mí ẹjọ́ gbogbo kan mo máa ń ṣe lẹ́fídẹ̀ kí ṣá kó lè fi nígbàgbọ́ pé mo nífẹ̀ẹ́ òun àdìgbàdì mo nífẹ̀ẹ́ mi ìwójú obìnrin mi láyé mi òun nìkan náà ni mò ń fẹ́ mọ́mì. kò sí wàhálà ọlọ́run akọ wa mò ń ṣe. Ah, kó má kọjú mi sóhun alẹ́ mọ́mì ẹjọ́ mọ́mì ẹjọ́ máa ẹjọ́ bá mi bá sọ̀rọ̀ ẹjọ́ anything tó bá ní kí n ṣe máa ṣe mọ́mì mo lè wọn alẹ́ lọ́sẹ̀ kan kí n má lọ bí iṣẹ́ ẹjọ́ mọ́mì ẹ bá mi bẹ ẹjọ́ mọ́mì ẹjọ́. gbọ́dọ̀ máa lọ lé kò sáà máa lọ ṣàdúrà kó máa fọkọ ẹ gbàdúrà ẹbí náà máa bà sọ̀rọ̀ tó bá lè ṣe jẹ́ máa yẹ kó bọ̀ ọlọ́run bá mi ṣe dédé. pè yín tí bá ti délé mọ́mì. kó tẹ̀kẹ̀ ẹ̀ o kó dẹ̀ drive it care o má sáré kópa ọkọ̀ ẹ̀kọ́ sójú kan o. ẹ gbà mí. kí wàá ló ń ṣẹlẹ̀ báyìí definitely ọmọ yìí níṣòro oògùn ìdílé ń dà láàmú ọmọ mi dẹ̀kọ́ ló máa wá kú sọ́dọ̀ ẹ̀ ń bí kó jọ. báwo ló ṣe ń ṣe eléyìí náà tún fẹ́ sílẹ̀ fúnra ẹ̀ because on a normal day ah, obìnrin tó bá ṣerú ilé fún yóò yẹ kó kú sí ẹ lọ́rùn ni báwo ló ṣe ń ṣe gbọ̀ngàn já mi sí i. nǹkan tí mo máa ń ṣe fún wọn tó fi máa ń fi mí lẹ̀ fún àwọn ẹ fẹ́ mọ̀ máa sọ fún yín kẹ́ tó kùn bíbáyìí ẹ wo méjì ẹ wo yẹn ẹ wo méjì tọjọ wa tó ń yẹn ah táyé kẹ́hìndé ah, táyé kẹ́hìndé yẹn amẹ́lẹ́ èjì ara ìsopọ̀ o ṣe àwọn méjèèjì ah wọ́n ti dùn jù wọ́n ti dùn jù táyé kẹ́hìn adùn ọbẹ̀ àwọn ilé náà pè ní adùn ọbẹ̀ wọn kì í jà tẹ bá ṣe iṣẹ́ ilé inú yín máa máa dùn ni tí bá ti ń bínú lọ́wọ́ tí mò ń bínú tínú mi ò dùn tí bá ti wọlé tí mo gbé táyé àti kẹ́hìndé tí mo rántí ayé tí mo ti jẹ mo máa ń gbàdúrà kọ́ ló máa jẹ́ kí ibi ó bìrìn. kí ló ń wò mí fún báyìí kí ló ń wò mí. mo wo nǹkan ayọ̀ tọ́lọ̀ ń ṣe fún mi nílé ayé mi ni. òun wo nǹkan ayọ̀ tọ́lọ̀ ń ṣe fún ẹ. bẹ́ẹ̀ni. ó dáná àdúpẹ́ òun gbà tó ń ṣe pé ọtí èrè mi yìí. bí bá ti ń rí ẹ mm-hmm. inú mi máa ń dùn á dàbí pé tá a bá ti jọ wà kó máa lọ mọ́ ọgẹ́t àti pé gan-an tó bá ti lọ ó máa dàbí pé bóyá kò sí kọ̀ọ̀kan tó ń jẹ́ bí àdùnnú ayé mi torí ìwọ láyọ̀ mi ìwọ ni ìdùnnú mi ìwọ ni ìgbéga mi the funniest thing tó wá jẹ́ ni pé ìgbà tí mo ti mọ̀ ẹ́ ojoojúmọ́ ayé nínú mi máa ń dùn mo ò fi jọ̀kan bànújẹ́ rí. ẹ̀yin ọkùnrin bẹ ṣe máa ń sọ nìyẹn. àwọn ẹ̀ ṣe tutù. ọwọ́ mi máa tutù ọwọ́ tó ṣe kúrò ti bí ó máa tutù bẹ máa ń sọ ní ìròyìn ti pọ̀ jù nǹkan tẹ bá rí báyìí òun lẹ máa ń sọ pé kínní tí bá ti lọ tán sìn àkókò mọ nǹkan míì tẹ máa ah, ṣe. mélòó mélòó ká ní pé ìkọ́ tí mo fẹ́ rí ni tí mo ti rí látijọ́ mi wá ti ní sálọ kò ń ṣèyàn jọ bíbí wọn ẹ kò mọ̀ pé sórí àwọn Yorùbá mm-hmm. tó ń sọ̀rọ̀ pé ọkùnrin tó bá ní làákàyè àwọn ló máa ń fẹ́ obìnrin tó yí wọ́pọ́tọ́ bí ọká ọ̀rọ̀ àgbà ni mo tẹ̀lé bébì mi. èmi náà tiẹ̀ wá wò pé mélòó mélòó la fẹ́ kà. ìwọ gan rí mo ń fún ẹ bó ṣe ń gbé wá ni mò ń gbé pàdé ẹ kò dẹ̀ sí nǹkan tí mo fi jẹ́ ń yà òun náà ojoojúmọ́ kò sí nǹkan tó bèrè lọ́rùn mi tí mi ì fún ẹ. àmọ́ mo wá rí i dájú wípé onífẹ̀ẹ́ mi lóòótọ́. ó ṣe dẹ̀ bọ̀ bíbí máìka falls lè sọ̀rọ̀ tó mọ ikú dà pé ah, o ti gbàgbé kan tó promise mi o. Hmm, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ah ṣé mo gbọ́dọ̀ gbàgbé nǹkan tó yẹ kí n fún ẹ ìwọ náà kúkú mọ̀ pé mo lọ́ọ̀vẹ̀ mo lè kú nítorí ẹ̀mí ò fi ẹ́ ṣeré mo ti rán house girl mi pé kó lọ bá nǹkan lọ bá mi gbà wá. omi nẹ mm-hmm. nísinsìnyí. kí tó dé sáàlẹ̀ ó máa dé. omi kò wá fún mi kó tó lọ. wo de a máa fún ẹ. ṣe gan sa. ẹ Yẹmisí dádì tó fẹ́ mọ̀ látijọ́ ẹni yẹn dádì gbogbo múyà wálé ṣe gbá ṣe everything ìyàwó náà ni o Yẹmisí tí mo máa sọ fún yín nìyẹn. kò tiẹ̀ ní kéèyàn sọ tọ́ba tẹni tó bá ti rẹ́yìn méjèèjì á ti mọ̀ pé ẹ̀yin ni Fẹ́mi jọ. ọmọ tẹ́yà bá bí ọ̀yá ni ó jọ ọmọ ìlú wo wá ni wọ́n. ọmọ Oǹdó ni mí sá. Ah, ah that's a lovely city. ẹ gbé mò ń kí sọmọ àlè ah, mo mójú lọ sọjà. mo mójú lọ sọjà èmi ló jọ náà ìwọ náà máa sọ fún ẹ several times pé èmi ló jọ no problem àwọn dáàdì àti mọ́mí kan. àlàáfíà náà wà sá. iṣẹ́ wo ni dáàdì ń ṣe. Eh, dáàdì dáàdì mi ni manager Zenith Bank ilé náà dẹ̀ tún wá òkè o ó fẹ́ mú àwọn àna tó dá ló mú wá lè yí o àwọn mọ́mì kan. mọ́mì mi ni distributor Dangote. fẹ̀mú fẹ̀mú rà ah, ọmọ ló mú wá lè jọ àwọn àna tó dání fẹ́ bá tò pọ̀ yìí distributor. Dangote. ìyá. Yeah má fòyà o gbàtẹ́ ìdìbò o ti wọlé èmi ti sáyẹ̀nsì mo fọwọ́ sí i wúrà á ó wá mọ nǹkan tó kù sí i last assignment ẹ ẹ máa fún ẹ lówó wàá wá lọ sí ọjà wàá wá wọnú kíṣìn yẹn lọ wàá wá ọbẹ̀ tó dáa ẹ̀fọ́ rírò sẹ̀mú nǹkan tó dáa kó wà ní ọbẹ̀ yẹn wà wá ṣe fún wa. <laughs> dádì owó bíi ti bá wò rárá o ṣe rí gbogbo jíjẹ mímu yín gbogbo nǹkan tí mo fẹ́ lọ rà agbára ọlọ́run ká èmi ni máa ra gbogbo ẹ̀. oníbẹ̀bí ṣé wọ́n nìkan ní ṣé wọ́n nìkan ní. baby wait kí ni nǹkan tó ń sọ sí tí kò dùn lẹ́nu ẹ̀ báwo ló ṣe máa ní twin six thirty mo lè mú láti jọta àtijọ́ ń ọ̀dẹ̀ náà fẹ́ mi ò mẹ́ fámìlì ẹ̀ tí bá dẹ̀ mọ anybody yẹ kí lè mọ ọ̀rẹ́ kí lè mọ twin sister yìí náà ẹ ìwọ náà let's think of it. ìjọ nítorí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ Táíwò lè wá díjà èmi àti ẹ̀ àti wípé mi ò kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sétí o ò lè mọ o ò tiẹ̀ lè parí ìjà tó wà nílẹ̀. ok now sọ fún mi ká mo ní twin brother báyìí báwo ló ṣe máa fi látijọ́ tí wà á ti ọ̀dẹ̀ tí mo àti màtẹ̀jọ́ ń gbé together irú ìjà wo ló lè wà láyé wa àti kéjẹ tó ní jẹ́ kí n mọ̀ ṣorí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé each time lọ́mọ yẹn máa ń jí mi ní owó ọjọ́ five hundred ọjọ́ two hundred bó ṣe máa ń kó mi lówó nìyẹn and wo ọmọ yẹn ó kàn ṣe mí bẹ́ẹ̀ pé kiri kí n pa ni òótọ́ ni mo sọ fún yín. bébì ọmọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n náà pé ọlá pé òun fún mi lówó tó ń waṣọ fún mi tó ń ṣe gbádùn ṣe rìtọ́ láìpẹ́ mò ń níṣẹ́ lọ́wọ́ kò yẹ kí lè bá ẹ sọ̀rọ̀ mo bìlí kò yẹ kí n máa bá ẹ sọ̀rọ̀ kó máa gbọ́ láìpẹ́ tó tọ́ lo nífẹ̀ẹ́ mi bó ṣe ń sọ o mm. tó lóòótọ́ lo nífẹ̀ẹ́ mi bó ṣe máa ń sọ áwò mi kíwà àti kéjì ẹ̀kẹjọ parí ìjà. nǹkan tó fi máa ń mú mi náà ni you know I love you you know I do this mo nífẹ̀ẹ́ lóòótọ́ ọlá ìfẹ́ tí mo ní sí ẹ̀yìn nǹkan tó bá ti sọ ni màá ṣe. oṣù ọ̀ mm-hmm tí n bá ti délé báyìí a máa parí ẹ̀ àmọ́ kì í tí ń ṣe dandan ń sìn ni pé kí wà á ti ẹ̀ mọ́ra gbàgbé mímọ́ra yẹn. kò ń ṣe iná ni ká mọ wa ká mọ ẹkọ ní iṣu bọ ó wù kẹjọ wà ní good mood kẹjọ parí ìjà ṣùgbọ́n dẹ. dẹ a ti parí ìjà ní tí n bá délé máa fà á mọ́ra báyìí ìfẹ́ tí ìwọ sọ yẹn gangan ó tóbi ju anything lọ. Mm-hmm. ṣẹ̀dá kí ló máa ń sè fún mi báyìí ló ń pa mí mm-hmm. ebi ń pa mí. ẹ ṣó pé ẹ̀bà ló láìkì jù tó bá ti jẹ kí ní tàwí ìtàn orí bẹ́ẹ̀dì ìyá ni o lè ṣe lẹ́ẹ̀mẹ́fà. ẹ̀bà báwo iyán ni mo láìkì jù bọ́ láìpẹ́ máa ń ṣọ̀lẹ̀ tí wàá nù ọmọ yẹn ń gún ni. àmọ́ tó bá jẹ̀bà bó ṣe máa ń ṣe míì ó máa ń fọbẹ̀ tó máa ń clean. ṣáàjẹ̀bà tó kó jẹ́ ká lọ sórí bẹ́ẹ̀dọ̀. ọmọ pé rẹ mi. iṣẹ́ tèmi nìyẹn jẹ́ àlọ́ sórí bẹ́ẹ̀dọ̀. kò ní rẹ mi ó ti tóbi jù kó má ṣe wọn. ayọ̀ mi mo ní kó jẹ́ kí n máa lọlé látàárọ̀ ìwọ náà wá gùn báyìí. mi ní ṣọ́ra pa mí ni tó bá lọlé ní táìmì wọn gbé ní gẹ́ẹ̀dì ara mi. látàárọ̀ tó ti ń ṣe mí bó ṣe wù ẹ́ tó ń gbomi pípa tó ń fọṣọ ṣé kò yẹ kí n ti tó ni. Ah ah. Baby me. Yo, did phone ring? Mo kan Ah ah. Ta ni Ọmọ Kẹ́hìndé náà ni. Ah ah. So Wo mi fe ba sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó mi sọ? Please. please. Oh, ta ló jówú ẹ ṣó máa ya wèrè irú insult wo nìyẹn ó pè mí oníṣẹ́ mi ò jí ẹ lówó ibo lọ fowó sí tí mo fẹ́ jí ṣé mi àti ẹjọ́ máa ń kó papọ̀ ni ó ní ẹ ọmọ pé mi ni màá mu ṣó ya wèrè ní kẹ́hìndé ó dà ipò tí ń sinwin ṣó ti rí ara nǹkan tí mò ń sọ ni o mo ní mi ìfẹ́ gbé kọ́ ọ̀gẹ́ ọ̀yì ìwọ ló ní kí n gbé. bébí mi máa bínú mo kọ gbé kan tó pè é fún lẹ́wà important ni bọ̀ báwo lọ owó ṣe jẹ́ ṣé wọ́n débi owó ẹ̀yìn. èmi débi owó ẹ̀ lóòótọ́ èmi ni mo jí lówó. lọ́dẹ̀ tó ṣépè fún bẹ́ẹ̀. ẹ̀yin náà kírètì mi ní ṣépè fún. ẹ̀ wá ètò fi wá jí owó ẹ̀. ó ń bi mí báyìí ó dáa torí tiẹ̀ ni mo ṣe jí owó ẹ̀ because òun sọ fún mi pé òun ní ìdówó ìkejì mi dẹ̀ lówó tó pọ̀ so kí wàá láǹfààní owó tó ní tí mi ìbá lè múnú ẹ̀ ìdí nìyí tèmi fi mú un dẹ̀ ṣe fún fún mi ni. it's true baby tó bá ṣe fún mi ta ló fẹ́ ṣe fún. nobody. o <clears throat> ṣe bẹ́ẹ̀. ọkọ mi wọ́n jẹ́ kojú tí mi ṣá. bíbí báwo ló ṣe fẹ́ tiẹ̀ gbogbo bó ṣe máa ń jáde ṣíwọ́ ti obìnrin tó kọlà sẹ́nu rí sórí ìlà tó wà lábẹ́ ẹnu yẹn mm. tí ìbá rí lọ́jọ́ kan mo lè dákú. <laughs> ọlọ́run ní jẹ́ kó dákú lágbára ọlọ́run máa finú ṣoyún fún ẹ. àmín àmín àmín ní orúkọ jésù. <laughs> ó yà wọ̀ bọ̀ bọ̀. ó ti yá. ẹ ẹ nà mọ̀ ọlọ́ ẹni mẹ́. Ah. tó bá ti yá mẹ́rin ọ̀gá rẹ̀ máa mú ó ní mi ẹ̀ka ka tiẹ̀ ní mẹ́ta ẹ̀jìhún ka tiẹ̀ ní méjì ó ní bèbí dá yàtọ̀ ó ní bèbí dá yàtọ̀ ó sọ kò má dá dúró bèbí ó ó ní bèbí ó ó ní bèbí ó ó ní bèbí ó ó ní bèbí ó yá bèbí ó yá bèbí ó ní bèbí ó ní bèbí ó yá bèbí àwọn ni kò jára alẹ́ ẹni. àwọn ni kò jára alẹ́ ẹni ó yọ sódò. orí ìwà gbẹgẹdẹ kékeré akú àlejò wọn sì ti dé ṣó yẹ kó tún máa bínú oníbèbè kọ́ ni wà tó níbèbè kí n bá tún jọ báyìí. ah òwe yìí tí mo rí jọ mí lójú ṣọ́rọ́ ọmọbìnrin tó gbé wa ṣoríwájú ẹ̀ báyìí. Range Rover G-Wagon. kí ló dé. tó wá rírun orí ẹ̀ bó ṣe ń ṣe ó ń bì ní ó ń bì ní mo wá wò pé kí ló dé ah! kí ló dé inú mi ò bá dùn tó bá jẹ́ pé ọmọ ọmọkùnrin yẹn ló máa sanwó ṣùgbọ́n at the end of the day ọmọbìnrin yẹn náà ló máa kó wa rẹ̀ lẹ̀. kí n ti èké ni ẹ kò dé fi lẹ̀ ó ní bèbè ṣe máa gbéyàn wá síbi ó ní bèbè ló máa san owó náà ṣé pọ́sibú kọkùnrin gbéyàn wá ṣe shopping kóbìnrin wa máa sanwó ọkùnrin ló máa sanwó náà. mo ṣẹ̀ṣẹ̀ rí pó rẹ̀ ẹ̀nẹ̀ oníbèbè á sanwó á sanwó ń bí. ṣé mi ò mọ̀ wá ara lè wà ní. bọ́ àwọn obìnrin yẹn ṣojú wọn máa ń fọ ni. kò yé mi. àwọn ọmọ rèé àwọn ọmọ rèé dájú ah, ah. dájú wo fẹmọ àwọn èèyàn gidi ni wo o ṣeun ọjọ́ sórí oúnjẹ tó sì yẹn gbogbo ibi tí wò wá nu ara mi ló di. dadi dadi pẹ̀lẹ́. ẹ eh, mr ẹ jẹ́ kí n rí dadi. mò ń bọ̀ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ ọmọdé yìí. ẹ eh, dadi ẹ mọ̀ pé ó ní kọ̀kọ́ tí mo ẹ dúró náà dájú mo fẹ́ já yín sí kinní kan. láti ìjà mi jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọmọdé. ẹ dájú oníkan tí Mr. Ṣọlá wọn mi sí ó ní kọ́tọ́ níbi sọ fún yín ẹ kí kọ́kọ́ sọ fún yín náà kí n má sọ lójú ẹ ẹ jẹ́ kiri ẹ jẹ́ kiri yín dájú Mr. Ṣọlá Mr. Ṣọlá pè mí láti London bẹ́ẹ̀ ni <laughs> sọ fún yín ẹ kí sọ fún yín dájú dájú dájú. èmi àti dádì ń ṣàmọ́ wọn dẹ̀ sọ pé wọ́n ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ owó kọ́kọ́ mi wá kí n béèrè lọ́wọ́ èmi understand gbogbo eléyìí. Ah, ẹ ń dúpẹ́ ṣé mo pọ̀ tó wá yẹn mo ṣe lè dùn wá ní last time. Ah, irọ́ ni òun náà. kẹ́hìndé nìyẹn ilé ìtajà wa ìtàn ní táyé. ìbejì ni wọn ìbejì ni wọn. fẹ́mi. mo máa ń jẹun pọ̀ fẹ́mi o ti báyé jẹ́ o ti báyé jẹ́ ìbejì. àwọn ẹni gbogbo ah. ah, wọn ti ní owó jù. ilé ìtòbí wálé náà ó tó lówó. Ah, ẹ̀mí ohun tí bàbá wọn ti ṣe ni wọn ní burúkú èmi gbó wọn ní ìsàlùwẹ̀ fẹ́ wọn ẹ̀yìn wọn ṣe rí i ṣé mo ìbí sanra ẹ̀wọ̀n mi kiri mi ìfẹ́yàn tó wá sanra alẹ́ pàtó sweat. mo fọwọ́ sí wọn bàjẹ́ bàjẹ́ mo fọwọ́ sí jù. mo kẹ́kẹ́ fọwọ́ sí tó tí mo fi ọmọ tí gbàjẹ́ báyìí fọwọ́ sí gírèdì a stop owó yẹn bẹ́ẹ̀. àbúrò kí ah, máa stop ẹ. àbí mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. kí máa gbà wá. wò tán bá wà tán bẹ́ẹ̀ lé tó bá wà ní yàrá pẹ̀lú kan máa tọ́jú kejì sí yàrá. ó <laughs> ní jẹgúnjẹ ni. <laughs> Ah, ah, Fẹ́mi I'm your dad. sorry daddy àmọ́ ọmọ ẹ̀ fẹ́ travel eh. eh, ẹ̀ẹ́dìjọ́ mẹ́ta yìí. <laughs> problem sorry mo fẹ́ jáṣẹ́ tẹ́lẹ̀ ni hmm? ó ṣe wáyé mi I máa lọ tún ṣètò sì wà lọ nìṣó nìṣó nìṣó nìṣó. ọkọ yìí kí wàá sọ fún yín kí n má mo fẹ́ sọ fún yín lórí fóònù. ó ti yé ọmọ ńlá. bẹ́ẹ̀ni <laughs> oh my dear mo ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin because èèyàn tí ó bá ṣoore fún èèyàn tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni ó ṣe gan-an dáàdi ẹ ní ìdí àti máa dúpẹ́ lọ́wọ́ mi nǹkan tí n bá ṣe fọkàn mi èmi fúnra lára mi ni mo ṣe fún so ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. ìyá tó ń gbọ́. ó láìpẹ́ jù. jọ ọmọ ẹ̀jẹ̀ kí lórúkọ ti tiẹ̀. bí n pé lórúkọ ẹ̀ dáàdi. ẹ àwọn dáàdi àti mọ́mí ńkọ́. aláfíà ni wà sá. ọmọ ìlú wo ni ẹ. ọmọ Oǹdó ni mí. Fẹ́mi Fẹ́mi my dear níbo ni dáàdì ti ń ṣiṣẹ́. Ah, dáàdì mi manager Senate Bank. Ah! <laughs> ọmọ àtẹ̀yìn ọ ọ̀hún àná tó dá ló mú wálé yìí ah, mo dẹ̀ mọ́ pé mọ́mì àwọn a máa ṣiṣẹ́ ń Dangote bí ṣe ń wò yín. jáde ṣé yẹn àti mọ́mísì mọ́ra ni. <laughs> o sọ fún o sọ fún. ọ̀gá dáàdì mi ti ṣe wòlíì. bẹ́ẹ̀ ibi tí mọ́mí ti ṣe. jọ má bínú máa fẹ́ kó bá mi wọ kíṣìn bí ọmọ ọmọ ipò máa mú oúnjẹ ṣe ah, máa fún ẹ lówó kó wá nǹkan tó dáa kó ṣe fún mi. irú ọbẹ̀ wo lẹ́fẹ̀ẹ́ kì í ṣe fún yín àti wípé tí má wá síbi yín tán irú oúnjẹ olówó yín kẹfì jẹ́ tó bá ti rí sẹ̀mú ẹlẹ́mìí kò dẹ̀ fẹ́ ọbẹ̀ ẹlẹ́mìí méje sí kí gbogbo ẹ̀ ṣáà ti. ẹ mú ọbẹ̀ tó máa ń kó sè fún yín ọbẹ̀ ìṣapá ó ti mọ̀ ọ́n sí jù mo ṣú ọ̀kẹ́ tẹ́ bá jẹ́ ẹ máa gé àwọn ara yín jẹ. ìlọsọ̀ndò nìyà. <laughs> ìṣapá. èmi náà tún máa wá gúnyán sí fún yín. wò ó fẹ́ mi mo fọwọ́ sọmọdé mo ti sọ fún tẹ́lẹ̀ kò ní problem. ọwọ́ sí ọmọdé tó bá ti ká ṣe ní iṣu lọ́kà ká dẹ̀ mú ẹ kúrò lọ́dọ̀ wọn òbí ẹ kó kó làkàtà wọn kó má bọ̀ ń àbí kò dà lẹ́nu wojú mi wo mi ò ní fẹ́ kó tán ọmọdé yìí o. ọmọ ẹlẹ́lẹ̀ wàá bí wàá rọ̀ ń dórí jẹ́ kẹ̀ṣẹ́ rẹ̀ wá o you don't know what you are missing ọmọ ẹlẹ́lẹ̀ wàá bí wàá rọ̀ ń dórí jẹ́ kẹ̀ṣẹ́ rẹ̀ wá o you don't know what you are missing girl. que te quiero, we can take que te quiero, let's go to find it. It's all about me and you tonight, night. Girl, I'm on yours tonight. Now you and me today. But tomorrow, mommy, you'll take it. Like on you, Shola. Ojọ má fi ṣọ́ kọ́ ẹni ṣọlá kankan jẹ, wọ́n má disturb ṣó wà ní pẹ́ sórí business ẹ̀jẹ̀ ń lọ fún yẹn níbi kókó bá lọ fún máa bọ́ sí gbogbo àwọn pàmò láyọ̀ àti láyà tàlàfẹ́ àwọn ọ̀dọ́ àmọ́ kínní kan ni má wo ju obìnrin ṣe ń rọ yẹn. ojú obìnrin lẹ́yìn ilé kò tóbi ìlà yìí ṣàkóso ọmọ bọ́lọ̀ ni wọ́n parí rẹ̀. látàrí òun tí ní wọ́n sáré lọ fún pẹ̀ o adẹ́nu ojú àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ lẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn fi ṣe. ọmọ tó lè ṣe oríire. ọtí ẹbí ṣe oríire. ayé wọn máa bàjẹ́ ni. I love you. Okay, lọ dúró dè mí sí ilé. Má pè má pè máa dé sísì. Speed o. Má ti wọlé kó tó jókòó máa O speed dáadáa. Okay there. Ìfẹ́ yí mi lórí ẹni bó ṣe wọ̀. Má pẹ̀ o. sáré gbà dáná oúnjẹ kó tó dé kó lè lóúnjẹ jẹ. ṣe wá fi second phone mi sí bàbá ìdẹ́ ti lè máa pè mí. mo wá fi síbi báyìí. Be back to be back. ni ta ló gbé báàgì síbí báyìí Táíwò ọmọ Kẹ́hìndé ó sọ fún mi pé òun bọ̀ ń bì àná ò dẹ̀ mọ bí báwo ló yẹ débi àná ò dẹ̀ tún wá débi kitchen báwo ló ṣe mọ̀nà kitchen. ṣé nínú ilé ọkọ mi ni wọ́n sọ fún mi pé ẹ o débi o ṣe kíní inú ilé ọkọ mi lèmi wà. ibo ni ilé ọkọ ẹ. ibi náà ni. ara máa pa ẹ́ abájọ jọ ńgbà tí mò ń bọ̀ òun mọ gbogbo bí mo ṣe ń múra àṣẹ kò lè tẹ̀lé mi kó wá gbọ́kọ́ mi jọ kéde tó bá tiẹ̀ lówó jù mí lọ ṣé wọ́n ní kò fọwọ́ ọlágbá mi lójú ni kò gbọ́kọ́ lọ́wọ́ mi wàá mọ̀ pé ayé ò kì í ṣerú ẹ̀ gbẹ́rù tí òjọ́ ọmọ àgbẹ̀ kò tí ì kàn ó le ó ń jẹ lọ́wọ́ mi ìnà ẹ̀ gbogbo nǹkan ló ń jí mọ́ mi lọ́wọ́ o tún fẹ́ gbọ́kàn mọ́ mi lọ́wọ́ o tún bá dé bí òun mọ́ ń lé ìwọ wá ń sọ ń tẹ̀ ní èmi èmi ti rí aṣọ tí wò wò aṣọ tó wà lọ́rọ̀ ìta ló rà fún ẹ. ara máa pa ara máa àwọn náà tó bá tiẹ̀ lówó jù mí lọ aṣẹ́wó wọ́n ní ọ̀rẹ́ ń darí òótọ́ ẹni abínibí ń darí kì í ṣe bíi tìbejì ìwọ gbogbo ayé ni máa pariwo ẹfẹ ẹsẹ pọ rẹ ní ìsìn alẹ rẹ gbọ kéde aṣẹ́wó rẹ ọjọ́ wíìkì mi ọjọ́ wíìkì mi wíìkì mi wọn lẹ́yìn náà wọ́n tún fi ẹlẹ̀ wọ́n lọ fúnra wọn ah, ah, bó ṣe treat wọn tó yìí wọ́n tún lọ fúnra wọn kí ló happen sọ bó ṣe ń ṣe fún mi because mo ò fẹ́ gbọ́ story kankan mọ́ bó ṣe ń bọ́ ṣe pọ̀ tó yìí ó túmọ̀ sí pé ìkankan ni wọ́n dúró fóbìnrin kankan gbogbo èyí tí mo rí kákàkiri ilé ìdúró fóbìnrin kankan wà á ti ṣe obìnrin tó nine hundred and eighty seven. àwọn ilé wa important lè fi wọn bíbà kò ń ṣe gbogbo wọn ni tí bá ní kí n máa gbé ogun sí ìbà inú ilé á ti kún. mi ìfẹ́ gbọ́ nǹkan kan mọ́ sọ nǹkan tó ń ṣe tó jẹ́ pé àwọn fúnra wọn ló tún bẹ́ẹ̀ jà. Ah! kí ló sọ àṣírí yẹn fún yín ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín ah tolú lọ pẹ́ tolú lọ pẹ́ Àjàní àfin lélẹ̀. ẹ ṣe rí o tún mú àfin o mú àfin mọ́lẹ̀ ó tún jà fọ́jú o ṣàlọ́ máa ń pè wọ́n o. wọ́n ti rọ̀ jù. ìyàwó mi àná mi ẹ ṣe gan inú mi dùn pé mo rí yín. ẹ ní lọ́kì gan o at least in fact dad mi wà around. really? yeah. <laughs> Ah, ẹ jẹ́ kí n pè wọ́n wá. ó dà kó sí wàhálà. kọ́ wá mi ìsùn tí mi. Hmm. Baby, mm-hmm. I love you there. I love you too. I'm coming. Okay. Let me call my daddy. Okay. Is she there? Daddy, where are you? Walking, oh, nice. I'm not out of any love. Only love, daddy. Would you like in daddy? Yes, sir. Ẹ kú jókòó. Ẹ ká sá ṣé àwọn. dádì tolúlọpẹ́ tolúlọpẹ́ tí mo sọ fún yín kó fún mi lówó tí mo fi gẹẹtì kìíní ẹ. Ah, ah, ah, <laughs> bẹ́ẹ̀ ni dádì. sọ ẹ̀yin ni oh, ó ti ròyìn yìí ó lóun ní afghans kan tó fẹ́ mú níyàwó <laughs> kẹ̀dẹ̀ máa wò mi ò tẹ̀ rí yìnbó rí àmọ́ hmm. ní afghans nínú family wa. <laughs> blonde kò tún wá ṣe afcas nìkan Nigerian blonde <laughs> ah ah ìyá ẹ ẹ wò ó gbogbo nǹkan tẹ bá ń dáwọ́lé a máa yọrí sí dáadáa ẹ ní ṣubú dànù ẹ pẹ̀lẹ́ ọdẹ wa o ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọmọpọ wàá bá mi lé <laughs> lágbára títọ lọhùn owó ni wọn lọdẹ yín ẹ lu ọmọ mi pẹ́pẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ̀ tún lu ọmọ mi gbogbogbò inṣàlá inṣàlá áá ah, ah, èyìnbó wa Fẹ́mi kò mójú lọ sọ́jà bóyá kẹyìn wọlé náà wọn lè lo kó lọ dáná bó yìí ókè dáadé bébí yìí i love you mọ dáadé rẹ kọ́ mi. èyìnbó ló tún gbé wálé wa ọmọdé yìí ò ní pa mí àná mi. Ah, ah, nǹkan tó dáa ló jábọ́ lára yín. rárá sá àbúrò mi ni sá. àbúrò yín ni. bẹ́ẹ̀ ni sá. àbájọ ah, ó fẹ́ fi ó fẹ́ jọyìn náà díẹ̀. àjọra ni wọ́n pọ̀. èso tó dáa ni ẹ wo ẹ ṣubú dànù but ẹbí ṣe wò yín ẹ máa ní àìtì dáadáa o. mo ga dáadáa ni sá. ẹ ga ẹ jẹ ẹ dìde ẹ jẹ wo jẹ fẹ ga tó mi. Ah ah. kí ni ẹ sà. kí ló wà lẹ́yìn mi. kò sí ọkọ lẹ́yìn mi. Ah! dáàdi kí ni. Ah, gbèsè ni o gbèsè ni o ẹ ní ṣubú dànù ah, ẹ gbọ́ ọmọ sẹ́yìn ọmọ kẹ ó wà ń bẹ ẹ̀yẹn má bọ̀ ń bì ẹ fi ẹ fi ibẹ̀ yẹn lẹ ẹ má wà ẹ má bọ̀ ẹ má bọ̀ eh. ah, sọlọ́run ló fún yín ni. ọlọ́run ni. ẹ ẹ ìdẹ́ ń ṣàgbélẹ̀rọ̀ rárá o hmm. ta ṣe wáyé rẹ̀. ẹ má jẹ́ purọ́ fún yín ilé oníbèbí lẹ wà ojú tí náà dẹ̀ dàbí ti bèbí ẹ wò òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ ṣe rí àtàárọ̀ tẹ̀ ti jókòó ẹ má dọmọ yẹn lóhùn ah, ojú mi ò kú lára yín màá tọ́jú yín bàjẹ́ ẹ̀gbọ́n ìyàwó yín ni mísà. Ah, kí ló fi ṣe kó sì gbọ́dọ̀ fi ṣe <laughs> wo owó màá tọ́jú yín dáadáa owó wà èrò wà tìbí náà jẹ́ tó wà bẹ́ẹ̀. inú ọ̀la nínú ọ̀la ló máa bọ́ sí àtọ́jú yín bá ṣe ń tọ́jú àbúrò a máa tọ́jú ẹ̀gbọ́n. ṣé inú ọmọ yín máa wá dùn sí mi tí bá ń fẹ́ bàbá ẹ̀. ọ̀ọ́ gbà tó ń ṣe pé ìyá àtọmọ ló fẹ́ fẹ́. kò sí wàhálà. kò sí wàhálà ẹ tún dìde <laughs> ah! ẹrù wà ń bẹ ìyá mi ṣe ká wọlé. Ah! kò sí ìyá next time sir. <laughs> olórí burúkú ni ẹ ó mọ̀ ó mọ̀ pé olórí burúkú ni ẹ olóṣì ni ẹ ṣọ́ọ̀rì gbogbo ah! àti àti ẹjọ́ ẹjọ́ ṣọ́ọ̀rì gbogbo ibi tó wọ̀ lára mi pátápátá ló máa bí ẹ́ olóṣù olórí burúkú ah, ah, ah, aṣẹ́wó ni wọ̀nyí o aṣẹ́wó àti mi ẹ fi mí àti mi ẹ fi mí náà. ẹ̀sọ́ tó bí mi wá bí wá ṣe sílẹ̀. ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ aṣẹ́wó ni ẹ o aṣẹ́wó ni à ikọ́ tó ṣe fún mi yìí à ẹlẹ́dàá mi á da fún ẹ ẹlẹ́dàá mi á da orí mi á da fún ẹ sórí jẹ́ wá sọ fún ẹ mi ì tiẹ̀ lè fẹ́ mi ì lè fẹ́ rárá torí aṣẹ́wó ni ẹ sórí tó bá ti wá pè mí ẹ láyé láyé ẹ tó bá pè mí tó bá pè mí ilẹ̀ agajù ẹ lọ aṣẹ́wó ṣì. mr femi kí lẹ́yìn náà ṣe fà dúró mi. mò ń bi lẹ́jọ́ ẹ̀ ń tẹ́wọ́. ṣé ti tẹ́wọ́ lélẹ́yìn. láti àárọ̀ tọmọ yẹn ti jí ó ń ṣẹ́ èpè ni ó ń sunkún kò lè sùn mọ́jú ó ń pariwo orúkọ orúkọ fẹ́mi fẹ́mi kí ni mo ti ẹ̀ pẹ́ fún mr fẹ́mi fún fẹ́mi lórúkọ ẹ̀ ṣé mi àti ẹgbẹ́ la wà ni. jọ kí ni àbúrò mi ṣe fún ẹ òun tẹ́wọ́ a jẹ́ pé orúkọ tó ń pè ẹ́ gan-an ló ń jẹ́ olòṣì olórí burúkú oníṣìná aṣẹ́wó. ìjẹ̀ṣà ọ̀dà ìjẹ̀bú òsàn wọ́n tún láwọn ìjẹ̀bú ìjẹ̀ṣà. owó tiẹ̀ ti wá tó báyìí èmi ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́ ní tí mo ní interest sí báyìí sọ fún mi báwo ló ṣe é ṣe tí wọ́n fi ń lọ fúnra wọn tó fi jẹ́ pé àwọn lọ́ọ́ máa pé wọ́n ń jẹ̀bi. èmi tí mo fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mo ti kọ́kọ́ dọ́gbọ́n sí i kí tó tẹ́rí sí i ẹ ti gbọ́ ẹ má lọ sọ́dọ̀ wòde ẹ má lọ ọ̀dọ̀ àfa wọn á ní kẹ́ má ṣe o ẹ̀yẹn lọ sọ́dọ̀ àwọn babaláwo babaláwo Ifẹ̀. kí ló ṣe fún ẹ. forídé pinnu ni àforídé pinnu. sórí ètò tá a ti ṣe fún ọ tán báyìí àwọn ọmọbìnrin yìí tó báyìí ti lè gba tọwọ́ wọn tán tó sì wọ́ lọ́kàn láti fi wọ́n lẹ̀ fún alára wọn ni wọ́n fi ọ́ lẹ̀ tìjàtìjà sí ní kò mọ̀ yún lónìí o tìjàtìjà ni wọ́n fi ọ́ lẹ̀ fún alára wọn àmọ́ ìkìlọ̀ kan tí ń bẹ ń bibẹ̀ rèé ọ̀nà méjì sì ló pín sí o ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alàyè kankan pé o tẹ́ǹdín ni o a o ò gbọ́dọ̀ sọ fún yàn o. ṣé kí n má sọ fún ènìyàn pé ìhun báyìí ni àṣírí. ìbẹ̀ nídìí ọ̀rọ̀ rẹ ìwọ nìkan mà sínú awo mà síkùn èyí tí wọ́n ń ṣèkejì rẹ̀ tó burú jáì jù tó sì léwu fún ọ ò ní pé lọ níwọ̀n ìgbà tí ìwà àtàwọn ọmọbìnrin bá sì jọ wà papọ̀ tẹ́ ẹjọ́ ń ṣe lọ́kọ-láya ọkàn wọn ò gbọ́dọ̀ ká ọ bóyá ọ ká ọ lórí wọn ni àbẹ́ ẹjọ́ bára yín pàdé nu ilé kan náà ah tírú rẹ̀ bá lè ṣẹlẹ̀ ah ìjọ́kíjọ́ níjọ́ àsínwín ayọ̀káyọ̀ ńlá yọ dìndìnrín ọ̀sán kan òru kan báyìí ni wèrè rìn wọ̀ lọ́rùú rádaràdà báyìí ní bá ẹ bàbá kí ló ṣẹlẹ̀. Ah, ọ̀yà wèrè ni ó máa bẹ̀rẹ̀ gangan ní lákọlákọ ni ò kì í ṣe lábọ́ ní lákọlákọ àmọ́ orí rẹ ò ní jọ ya wèrè aṣọ àfi òṣèwọ̀ fúnkún tẹrin òṣèwọ̀ fẹ́ fàn ọ̀sẹ̀ kan orúkọ náà pariwo ẹlẹ́ngbẹ́ nílò lọ́fin àdìdò náà pariwo rò nígbàlẹ́kọ̀ sására abirù gbọ̀gbọ̀rọ̀ náà fi ń sọ̀rọ̀ mẹ́sì elégún kókó ọ̀tá ìbára sọ̀tá ó kọjá nínà lónìí ó da àwòmọ́jú nǹkan kan ò lè ṣe ọmọ lórí rẹ yọ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ àwọn sorogbodo ayé ò gbọ́dọ̀ lù fún ọmọ ẹni ẹlẹ́ni òsì gbọ́dọ̀ gbà sí rẹ sí àwọn babalájẹ ayé àwọn ìyálọ́jà òkè èpè òun ò ní jẹ́ kílẹ̀ ó yọ bó bá ṣe ta kó sáà m má tọ má jọ dẹran onídìí o. o lè ṣe fún ẹ ó bá dìbà ni ah. ọbọ yìí ó wọ kí gbogbo ewúrẹ́ pàmpàmpàmpàm ayé ẹ ti bàjẹ́ o. mo ti dá ọgbọ́n ìgbín tó ṣe ah. àforídé pè mí tẹ́pẹ́ wọn bá ń ṣe ṣé ó yẹ kí débi tí mo dé. a ò lè débẹ̀ a ò lè débẹ̀. jẹ́mọ̀ ìlú tí mi ti lọ́dún mi ti pè yín kò ń ṣe ẹyọ kan kò ń ṣe méjì kò ń ṣe èèyàn tó ń ṣépè fún kò yẹ kó lọ sínú àjò. bẹ́ẹ̀ni kò sí ẹyẹ kó sórí rẹ wọn. bọ òfin ọsùn Ọlọ́run èyí tó sọ pé wà nílé tó ń ṣe lọ́wọ́ báyìí ṣé òun náà nọ́mà torí mo jọrí tó fà àwọn tó ń ṣe yìí ò nọ́mà. òun nọ́mà ṣe bí àwọn tó nọ́mà yẹn àwọn lẹ ti rí ní pálọ̀ yẹn tí mo sọ fún yẹn pé old model ni wọ́n ṣe rí ilé tó wà ní inú lẹ́sìn new model latest model. ìjọba náà èyí tó wà nílé yẹn ah, tó bá fọ̀hún tán bébí kí ló máa pẹ́ òun. Ah, <laughs> èyí tó wà nínú ilé yẹn tẹ bá ń gbọ́ fọ́ọ̀ ọwọ́ mẹ́rin mo máa ń ṣe fún lójúmọ́ ọwọ́ kẹrin tí mo ṣe tán ni mo jáde yẹn. ah latest one nìyẹn hmm. latest ìyẹn tí bá ti ṣe tán màá yẹn ṣe wá wa bèbí ẹ ìyẹn ni bèbí ó kù. bèbí ó kù. bèbí ó kù. Hmm. kò ń kú bọ̀rọ̀. kò ń kú bọ̀rọ̀. òkìkí afọláyan ló já mi sí hmm. tẹ bá ti mu bèbí ó kù ẹ nìkan. bèbí ó kù. kò ń kú bọ̀rọ̀ latest model ló máa jẹ́ o. latest model. Ah, oníbèbí ó ti balẹ̀ jẹ́ gan o má jẹ́ kí n parọ́ fún ẹ èmi tí mo jẹ́ ọmọ babaláwo babaláwo lóògùn ká mo mọ̀ pé pọ́pọ́sì mi ń ṣoògùn ká tó jẹ́ pé ẹni tó ṣẹ̀mí lẹ́ẹ̀kan mo bá tiẹ̀ jẹ́ kó lè fọ́ kó lè rin mọ́ ẹ́ mo ò jẹ́ gbójú lóògùn kí n dán gbogbo nǹkan tí ò ń dán wò yìí ah, àtúbọ̀tán lélẹ̀ yìí ah, ó gbìyànjú ó gbìyànjú láì pé ọmọ tó ló ti fọ́lẹ̀ mẹ́rin yẹn ń pè ẹ́ o bébí òkú nìyẹn bébí òkú ẹja lẹ ẹ wá rí. onílé kèmí náà ẹ wá wo bébí òkú mo ti gba yẹyẹ four days. my lord where are you. ẹ òkè rẹ. bébì oníbèbí bó ló wà my lord i'm missing you where are you. Uh, baby. ìyá ìyá. ìyá ìyá. ìwọ ni bẹbí ẹ kú. ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ tí mo ṣe gẹ́gẹ́gẹ́ ó wá ń wù ẹ́ níhà o. ìyá nìyà. ìwọ ni bíbí o. rárá o. latest model. èmi kọ́ èmi kọ́ ìwọ ni latest model. èmi kọ́ èmi kọ́ èmi kọ́. ṣé mo tún wà gbogbo bíbí o mọ̀ tún wọ̀ ẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ ìwọ ló ṣe jágàjágà ó ah! ti lórúkọ bébí ó kú ó dáhùn bébí ó kú ó dáhùn bébí ó kú ayé ẹ̀ ti bàjẹ́ má bébí ó kú ẹ̀ ní ah! latest model sọ ṣé mo tún wà àwọn bébí ṣùgbọ́n ṣòdí bẹ́ẹ̀ lè ṣe wáyé age by age ni sixteen years old lele. olórí burúkú yìí kí ló fẹ́ pè wọ́ ńlá ló máa fún ẹ sixty five year old mama. ayé ẹ ti bàjẹ́ ah! ìyá àdìyà jọ èlò lóní lówó tẹ̀mí ń kó fún ẹ ó tún kó fún lórí burúkú yìí ó dẹ̀ ń gbú ẹ mọ́lẹ̀ jàkàjàkà ṣé mi ò ṣètò ni bí máa ṣètò gan-an máa ń pè mí láyà kìlà ṣé mi ò ṣètò ni máa pa ẹ oníbẹ̀bì oníbẹ̀bì àbàtì hmm? ẹ bàjẹ́ kò mọ olú èèyàn tì mú jẹ níyàwó lèmi ló ń gbowó ẹ kò sí wàhálà kò sí wàhálà ayé ẹ ti bàjẹ́ pátápátá i'm telling you ó ṣe é tán aláyé ẹ wà ló ra bìbọn ṣí bèbí eléyà máa jẹ́ kó wọn wíyẹ tó ó ṣí bèbí ẹ ẹ kí ni ẹ yẹ ọ lè lọ ayé ọ lè lọ ayé ọ lè lọ ayé. ó ń bọ̀ máa ṣàròyé jìnnà ẹ̀sán akúkú ké ọ̀nà tí ó gbà la ò mọ̀ ọlọ́run ọba ló kún yé. ìgbà tí ó kàn ní kò wọ́n. àfi tó bá sọ bóyá. ẹ̀sán ń bọ̀ wá pé ìwà tá a máa hù là ó gbẹ̀sán rẹ̀. ó ń bọ̀ máa ṣàròyé. ṣe bá kádàrá jiyàn má ṣe bá kádàrá wíjọ tí kò wá wá kò níyẹ̀ o tí kò wá wá kò níyẹ̀ o ọlọ́run má bà wá mi jẹ́ o ìwé nírọ̀mọ́ kádàrá tàbá gbẹ̀sán ìwà tí a bá wò ìtumọ̀ kádàrá yọjú ó yọjú ìwà tá a máa hù là ó gbẹ̀sán rẹ̀. ṣojú ológbò jọ tajá táyé kẹ́yìn níjọ wáyé. ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ẹ̀san ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà. àṣẹ ọlọ́run nìyẹn. ìwà tí a bá fi òní hù tó bá di lọ́la ò ẹ̀san ẹ̀ ké iná tí a bá wá wá la máa jẹun ẹ̀sìn kù àjẹyó ló máa jẹ ìyẹn níbi ẹ̀san ẹ̀san akẹ́. ó ń bọ̀ máa ṣàròyé jìnnà ẹ̀san akókókè.